مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على خير خلق الله نبينا محمد صلى الله عليه وآله وسلم وعلى أهله وأصحابه أجمعين وبعد أدقفوا الله أترى إكاتي جفوا النبي ومحمد صلى الله عليه وآله وسلم ẹni tí ọlọ́run ọba náà kó lè bá a jẹ́ ìkẹ́ fún gbogbo ayé àìlèyìn náà ni ètò yín ètò wa àsọ̀látò àwà èyí tí ó máa ń dé sí etí ìgbọ̀nyín ní gbogbo ọjọ́ jimá ní aago mẹ́sàn-án àbọ̀ títí di aago mẹ́wàá àbọ̀ èyí tí àwọn àfa wa fadilatu sheikh suleiman muhammad al-awwal amubiyaya hafidhahullahu ta'ala wa ra'a kọlọ́n kó jọ kó jẹ́ kí a rí àwọn afáwa pẹ́ lórí dáadáa èyí tí wọ́n máa ń ṣe fún wa ní gbogbo ọjọ́ jimajima báyìí àwọn afáwa tó ti wà ní ìkàlẹ̀ ní àárọ̀ yìí pẹ̀lú ògùtọ̀ ọlọ́run tí a bá gbàgbé láti rí pé àwọn àwọn ìdájọ́ tó ní bá ṣe pẹ̀lú oṣù ramadan èyí tí a wà nínú ẹ̀ yìí òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún wa ní ìjẹjọ́ àbí Allah subhanahu wa ta'ala kó jẹ́ kárí àwọn afọ lórí dáadáa bákan gbogbo tí wọ́n máa sọ fún wa ọlọ́run jẹ́ kó ṣe wá láǹfààní láyé ń bí àti ní ọjọ́ ìgbéǹde àkèyàmà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون أعانكم الله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته فقوان فبريات سوى مسلمين الحمد لله أن ترى لكم كرات جريفان النبي صلى الله عليه وسلم أن وبريات سوى لجب ما جك فوه ìkẹlẹ̀ obìnrin ànàbí ọba dẹ́dà dákun mẹ́jẹ̀ kí rẹ̀ mẹ́jẹ̀ ọjà ayà fáwa o. àmín. ìjẹ̀mọ́ àdúgbò ọba dẹ́dà tó mú wa bẹ̀rẹ̀ oṣù ìláyọ̀ àti

usulu mufattirat ìpìlẹ̀ àwọn nǹkan tí ìmọ̀ ń jáni láwẹ̀ mẹ́ta ni àwọn mímọ̀ pé wọ́n sì mú mẹ́tẹ̀ẹ̀ta nù ayé ẹyọ kan ọ̀bọ̀dọ́dọ̀ ní fal'ana bashiruhunna wabtagu ma kataballahu lakum وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر kí ni àwọn nǹkan yìí aṣíwá kọ̀kọ́ ó ní àwọn tó wá rọmọ ń kọ́ bó ṣàlàyé ẹ̀ bákan náà jẹun ọjà àwẹ̀ bákan náà ká ọba dada mọ́ mọ́dà kọ́ mẹ́tẹ̀ẹ̀ta ìfún wa nínú sọ́tùlù bá kọ́rọ̀ àwọn bọ̀ wọ́n ní gbogbo ń tọ́ bá lè dé inú ọkàn àlàákìlù àwì ṣùrùb nǹkan jíjẹ ní o nǹkan mímu ní o intansi ń pè ní nǹkan jíjẹ tàbí nǹkan mímu òun náà ni máa ń yẹ sílẹ̀ lálẹ́ mẹ́rídà àǹtọ̀rí kìlìfàmù oní tó lè dénú àgbẹ̀dú nísàlẹ̀ ẹ̀kàn tó wá jẹ́ pé ẹnu náà ni ó gbà wọlé gbogbo tó ti lè gbẹnu wọlé báyìí ọjà níláwẹ̀ ìbéèrè ọwà wá wípé tó bá jẹ́ nǹkan tó sáǹfààní àgbọ́ tí ó sáǹfààní ńkọ́ tó bá jẹ́ nǹkan tó ṣe tó lè ńkọ́ àwọn mímọ̀ pín méjì àwọn apá gbogbo tí ti ní sẹ́yìn láǹfààní kéèyàn ò gbé kóró àgbàlùmọ̀ mi ó mú náà ìyàbá ju ẹnu ọ̀nà kí òun ṣe láǹfààní bẹ́ẹ̀ ilé ìlú jáwé ẹ̀hún ó mú ọmọ tẹ̀sùbá kan lójú sẹ́nu onílé àwọn apá kan àfààní. ìgé pákó. ìgé pákó baraka lọ́fi kan àbí rọba báńdì hmm. ó ti jẹ́ kúrò lọ́ba lọ́mi gbogbo orú àwọn eléyìí apá kan àwọn àfààní àlè pè wọ́n ní oúnjẹ nítorí pé kọ̀ láǹfààní kọ́lọ̀ tó lè ní ara láà àbí kéèyàn máa mú kéèyàn máa mú gbó lápẹẹrẹ àfàdé wo ló ṣe fóun ẹ bá wọ kàn gba èéfín mú ni kìí ṣe ṣé yóò yóò ni kò yóò nǹkan kan apá kan àwọn àfa àṣọ báwọn ọ̀rọ̀ kejì ni wípé in tó bá lè dé ẹnu tó bá lè dé inú ìsàlẹ̀ ẹkùn tó jẹ́ látọ̀nà ẹnu jíjẹ lọ́jẹ́ ni o múmu ní nǹkan náà ni o ó ṣàǹfààní ni o kò ṣàǹfààní ni o ó ni o kò ni o ọjà àwọ̀ èèyàn eléyìí sí lèmi náà fi ń sin ọba adẹ́dà nítorí pé ń bọ̀ ọba adẹ́dà ń sára yẹn lọ́rọ̀ Quran ọ̀sọ̀ sẹpẹ́ná láti lè bá àjẹ́ àkúraró fẹ́nìsìn tọ́ba lè gbẹnu wa bọ́ síbo bọ́ sínú ikùn wa ó dé ní. mọ́sálà wa lórí sàútù sàútù òun ni kí wọ́n gbé oògùn gba imú kó fi lọ ṣiṣẹ́ lára gbogbo tí wọ́n bá lè kẹ́ sí imú tí ó wá jẹ́ wípé oògùn lápé yóò sì dé ìsàlẹ̀ ọ̀nà ọ̀fun yóò máa tọbẹ̀ lọ sọ́nà ikùn àwọn mímọ̀ ní ilé ìjáwẹ̀ o bó tó ń sọ gbogbo awa tọ́jẹ́ pé nǹkan kan ń wá nínú àwẹ̀ tọ́jẹ́ pé ni wọ́n gbà kí nǹkan bọ̀ wá sí inú ikùn àwẹ̀ wa ó o ní kí ebe ní nǹkan jíjẹ ni àwẹ̀ tó gba ẹnu aláwọ̀ àtàwọn nǹkan tó bá rọ̀ mọ́ àmọ̀ sàlàyé ẹ̀ kí wá ní sàwútù ìgbóògùngbanú mú ìgbóògùngbanú mú sí rè inú ìmúnàmúná fìlù ni galhali in ti máa gbé nǹkan lọ sínú ìkùnni kí lẹ́rí wa jẹ́ àfi sunan min hadithi laqit ibn sobra laqit ibn sobra yìí èèyàn dáadáa ni nígbàtí ìsìláàmù rẹ̀ tó ẹ̀sẹ̀ máa yé bọ̀ ó ọlọ́run wa ń kọ́ bí ó ṣe máa sọ̀rọ̀ àlá àbí sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ dáadáa kọ́ máa fi omi mú dáadáa ọmọ dáapọ̀ wà bá a lè filistin ṣá ro pé omi orin mú rẹ̀ dáadáa fa omi sí mú dáadáa kò sí fà á lẹ́pàá tọ́ bá sálùwàlá ilà antakuna sọ ìmà ṣùgbọ́n ṣe jẹ́jẹ́ o táìmù tó bá gbáwẹ̀ nìkan ní kọ́ra máa ṣe fẹ́rẹ́ kí ni ọ̀rọ̀ ànábí ó mú wá nínú ìtumọ̀ fún wa a jẹ́ wípé ihò mú ó ń gbé nǹkan débò ń gbé nǹkan dénú ikọ̀ àtìríyàn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alistikon alistikon ni kí wọ́n gbé ogun gba ìdí wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́bílẹ̀tì lálákọ̀ọ́bẹ̀ ti pé wò nílò lẹ́nu tó pé ẹ ń ara so àwọn náà ní bí wọ́n ń lò fọ́mọ ike wọ́n lò fàgbàlagbà náà àwọn apá kan àfáà ní lókùrú tí kìíní ìbá ti inú ara láti ibi tẹ́tì tíbọ̀ yìí àwẹ̀ ẹni náà ó sì kí ni o ọba jẹ́ ọ̀rọ̀ yìí lọ́pọ̀lọpọ̀ àwọn mọ̀ ń sọ tẹ́lẹ̀ ṣùgbọ́n àfáwọ̀ àgbà Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní al-istiqāma kò lè jáwẹ̀ nítorí wípé nínú ẹ̀sìn ọlọ́run kò sí bí ọlọ́run ti pé ọ̀rọ̀ láàrin ara wa nígbà bá ní sóòtú parí oúnjẹ òun ó mọ̀ sí parí náà lọ́mọ tí ó ti nǹkan tó lẹ́nu. wọ́n ló ti gbé gbàgbọ́ mi ilé ọ̀gbẹ́ kò tún èyẹ tó gbàgbẹ́ náà jẹun àwọn èrè sọ so fún di eléyìí ẹni tó bá jẹ́ wípé oògùn tí wọ́n fẹ́ lò fún wọ́n ti bọ̀ níbi tí a ti gbẹ̀sẹ̀ ni irú ẹni bẹ́ẹ̀ àwẹ̀ rẹ̀ ọ̀já ọ̀rọ̀ àkọ́kọ́ nípa àwẹ̀ rẹ̀ já lọ́dọ̀ àwọn apákà àfà rẹ̀ ọ̀já lọ́rọ̀ kejì olèmínà sì fi ń sin lọ́hùn ó mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin alikti hàn kéèyàn ò létí rò òun náà ló mú ìdájọ́ kéèyàn kan nǹkan sójú kọ́tọ̀rọ̀ bóyá nǹkan kan ṣe lójú ni o wọ́n tẹ ẹlẹ́ sọ pé ojú fún tán ni o ara rẹ̀ lè gba àwẹ̀ ṣùgbọ́n yóò máa làwọn òkú kan kò lọ sẹ́nu ṣùgbọ́n yóò máa kàn sí ojú ni ojú èsè mùnáfílù ojú kò gbé nǹkan lọ sínú okùn kódà kọjá pé èèyàn rí tèsì ẹ̀ apá kan àwọn àfáà ní tó bá ti débi ìbáhùn àwẹ̀ èèyàn já ṣùgbọ́n èyí tèmi tó fi ń ṣe lọ́nà ọ̀rọ̀ kejì onáà sì tún ni mẹ́dà bàbá Ibn Taymiyyah rahimahullah ta'ala tá a bá létí hò àbá akánkan ojú àwẹ̀ ẹwọ òsìkí ni o ọ̀bàjẹ́ o nǹkan kò sí àwẹ̀ wa pẹ̀lú ògùn ọlọ́run subhanahu wa ta'ala àríyànbẹ́ jama'a toothpaste nǹkan kamaru toothpaste lọ́sàáwẹ̀ kamaru láftàgbà tí alìfàjáde ti yọ jama'a toothpaste ó ní ó ní kúwọ́tò nùfúùdù kí nǹkan ó lè dénú nǹkan lóǹgò dénú nǹkan ó ní gáàsì tó dénú kan ṣùgbọ́n jàmá ààrá àfà tí ọ̀rọ̀ wọn nípọn lórí wípé bí gáàsì ń ṣe rí ó tó ọjà àwẹ̀ kọjá àwẹ̀ ṣùgbọ́n bí ìgbà tí nǹkan lè bu nǹkan jẹ nínú tó yẹ kó pé lódidi tó wá fẹ́ di ààbọ̀ ọ̀dà àpọ̀ gbogbo wa tó wáyé pé àmì méjì làwọn èèyàn pín sí àmì tó wá bó ṣe ó búrọ́ọ̀ṣì ni ẹnu ẹ̀dí lásákánú ó ti tẹ lọ́rùn ọ̀pọ̀lọ̀ ló sì bàbà bẹ́ẹ̀ àmì ìwà ti rún pákó náà ẹnu ilé ti búrọ́ọ̀ṣì ó ti tẹ lọ́rùn àmì ìwà ń bẹ tó bá rún pákò tí è bọ́ọ̀sì ọpọlọ rẹ̀ ò ní sọ fún pé ẹnu ẹ̀ ti mọ́ irú àwọn báyìí ẹ̀ wá sí jẹ́ àkọ́kọ́ máa ti bọ́ọ̀sì síwájú ní àsìkò ìgbà tá a bá fẹ́ jẹ sàárì tá a bá tiẹ̀ wá jẹ́ pàrọ̀ rọ́ọ̀sì ni tá a bá tiẹ̀ kírun tán àlèrò pákò níwọ̀nba táwa fi kó ẹnu wa toothpaste kọjá àwẹ̀ nígbà tí èèyàn bá ti lọ́ mi torí pé èèyàn wá ti fọnu kọjá àwẹ̀ ṣùgbọ́n in tó lò sí in tó ẹ̀kẹ́yìn òsì lè yẹn sí in tó dáa jù ní kéèyàn jìnnà sírò àwọn nǹkan báyìí ní àsìkò ààwẹ̀ ó di márùn ẹlẹ́ẹ̀kẹfà alistimna kéèyàn máa masturbate nù ààwẹ̀ kọkùnrin kọ́ máa fi abí ara rẹ̀ sí yálà ilẹ̀ dìbọn kankan ni o yálà ọwọ́ náà nílò ni o nítorí ó ṣe tí omi ara ọkùnrin tá àtijọ́ mọ̀ ń tọ́bẹ̀ jáde lára rẹ̀ àwẹ̀ ó ń tàn ó bàjẹ́ o so gbogbo nǹkan báyìí ká jìnà sí bí ọ̀jẹ̀nu Ramadan náà gan ẹ̀sìn wọ̀ farama kọba adẹ́dà kọjọ kọba ni bo gbogbo àwọn afẹ́ níyàwó kọba ni bọ̀ láṣìírí o lọ́kùnrin ni o lóbìnrin ni o kọba ni ràn lọ ó sì ṣàdéhùn wípé wà náà kírù yùrídùn àfáàfà gbogbo ẹ̀ ń bá fẹ́ ṣègbéyàwó tó jẹ́ pé ìbẹ̀rù Ọlọ́run ló mú débẹ̀ nítorí pé òwe táwọn èèyàn máa ń pa káàkiri lọ́pọ̀lọpọ̀ sí ni wípé ìlúkílù tọba ti rí pé wọ́n ń fúnni wàrà màálù lọ́jà lọ́fẹ̀ẹ́ ọlọ́pọlọ rúùlù yẹn kè tún máa lọ kó rabo màálù mà. lọ́jà kò sọ ibi rọ̀rọ̀ bẹ́ẹ̀ o. ọlọ́njọ́ o ọlọ́ndàkùn o tó ìjà tí ó sọ̀rọ̀ eléyìí náà tí ó dà àti dídí àti dídí bàbá yóò bò mí bá ti ń há wàrà màálù lọ́fẹ̀ẹ́ ọlọ́pọ̀lọ́ òtún nídìí kọ́ lọ kó rabo màálù mọ̀ tẹ́wọ́n náà kó rabo màálù ń pa kókó fún ń fún lóúnjẹ ní fún ní o pkc ní fún ní o jùsà ní fún ní o ní o náà ní gbogbo èkó ẹ̀gẹ́ ní o ìtọ́fẹ́ kó mú náà ní wàrà wọ́n ti à ń fún wàrà lọ́fẹ̀ẹ́ kí mọ̀ tó ara rẹ̀ sí mọ́ ọlọ́dà ẹnikẹ́ni tó bá ń ṣe masturbation yìí aláwẹ̀ rẹ̀ ti já ṣùgbọ́n à ń pè kékeré ní mẹ́bíù ẹni tí bá ń kíìsì ìyàwó rẹ̀ ní Ramadan àbòdìmọ̀ omi kan bẹ tí máa ń wá ṣáájú kó tó di pé omi ọkùnrin ọ wà omi ó lẹ ó tẹ́rẹ̀ gẹ ọ dàbí ìgbà tí èèyàn bá wà ní òpin ọ̀fìnkìn tó wá dorí kodò tómi kan ń bóde òun tó bá yẹ kó ló bóde àwọn ń tọ̀ wọ́n jà ṣùgbọ́n ọjà pípọ̀ kakura wá ń jànú fúrú àwọn àlámọ́rí nǹkan mẹ́ta wa ń bẹ wọ́n ń gba ibì kankan náà jáde ìdájọ́ wọn sì wà yàtọ̀ kásáré fẹlẹ́ yìí sàlàyé rẹ̀ nǹkan àkọ́kọ́ ó ní alimaniyu omi ọkùnrin ẹ̀ẹ̀kejì alimadiyu in tí máa pomi yẹn jáde omi tá a sì sọ̀rọ̀ ìtàn nísìn tá a lọ́dà bí omi tí máa ń bòde nínú ẹni tí kàtà rẹ̀ bá ti tóbi jọ́njù mẹ́ta tó ti dó ògo gbogbo ẹ̀ ń rí fatẹ́lẹ̀ kò ní rí famá yáà kú olómi káfíru omi wèé ẹlẹ́ẹ̀kẹta ó ní ìtọ̀ ìdájọ́ mẹ́tẹ̀ẹ̀ta ìwọ́n sì papọ̀ àkọ́kọ́ alimaniyu lẹ́yìn tó fẹsẹ̀ múlẹ̀ jù omi tó mani ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ alimaniyu náà là ń pè ní àtọ̀ ọkùnrin tó ń ti bẹ́ẹ̀ ẹni ó bá jáde lára rẹ̀ yújíbù gọ́sìlà jẹ́ ní ìlìbádání dandan ni fóńtọ̀n kọ́ lọ wẹ gbogbo ara rẹ̀ ní ìwẹ̀tọ̀ ọba dẹ́dà pàwọ́dà ṣe pé káwé ọ̀hún omi ó sì kárí gbogbo ara rẹ̀ ìyẹn tó sì bóde nǹkan mímọ́ ni ṣùgbọ́n ìntàfẹ́ ti fa ọ̀rẹ́ lẹ́yìn kìí sọ̀rọ̀ èdè orí rédíò làwà ó dé ní ẹlẹ́ẹ̀kejì àlìmọ́díwù omi tá a ní máa ń wáyé tí ó kọ̀kọ́ dàbí àtúnlẹ̀sẹ̀ẹ́lẹ̀ fún àtọ̀ omi yìí tó bá jáde lára ẹni kí ni ìdájọ́ wa nú ẹ̀sìn bẹ́ẹ̀ ibi tí òun mú dandan ká fọ ibi méjì wà àkọ́kọ́ nǹkan ọmọkùnrin tá ń pè ní azakar ẹ̀ẹ̀kejì ní kòǹjò méjèèjì tó gbé lọ ẹni ó bá padà tàbà pẹ̀lú ìfọ̀nkọ́ ọmọkùnrin rẹ̀ tí ó bá fọ kòǹjò méjèèjì ara ìmọ̀ méjèèjì ọ̀fọ̀ ọwọ́ akùbẹ̀rẹ̀ kan síbi tí kíní ń bá wá kàn lára aṣọ ńkọ́ àbọ̀tàsí òun kò ní ìdí à ń fọ̀ òun kò ní ìdí à kákàrà mú lásán báyìí ká fi wọn ànádẹ́fù ó di méjì ẹlẹ́ẹ̀kẹta òun nìtọ̀ òun tiẹ̀ ọpọn dandan káfọ́ bí ọba tasí kọ̀dà mọ́ aláàmù ń bomi àfi tá àbámọ́ bí ọta sí lókù lára aṣọ làbá torí ẹ̀ kìbọ̀ gbogbo mi ṣùgbọ́n àbẹ̀bí tá akàràdá ìbẹ̀mú nìkan á sì rọra sí kíni o àwọ̀rà fọ̀ àwọn abọ́jọ́ máa lórí ọ̀rọ̀ àwẹ̀ wa tá ń jẹ sàárì èèyàn márùn-ún ní ń jẹ sàárì fọba dẹ́dà nínú kẹtọ́lọ́n fi bá nílò ẹni òró kanú márààrún nìkan ni ọ̀láwẹ̀ mẹ́rin láwẹ̀ wọ́n ní bòóní jẹ̀máà sàárì ní ìsìn ká sọ wípé ó ń lọ ní 545 545 ní àwọn àdúgbò mi o àdúgbò mi wọ 544 àdúgbò mi wọ 547 sí 548 káàtẹ̀ 545 lápẹ̀rẹ̀ ẹni àkọ́kọ́ tí ń jẹ sàárì fọ́ba dẹ́dà ó lẹ́ni tó jẹ́ pé yàtà sáhàrì mutayakinan anna alfajr lam yatlu ba'd en tin je sari lo to da lójú pé sari mi o mo si won be wallahi alfajr ti yọ wọ́n ní ta ló ń tọ̀ lẹ́ ń tọ́mọ̀ wípé fájírù ó yọ ní 545 ó sì sì wọ́pù òun bí oúnjẹ ní 530 ẹ̀dàkọ̀ ó tún yẹ́ tíra 15 minutes gan ọ̀dà lójú pé táìmù náà apá ló jẹjẹ ó ní 530 ní à ní problem pẹ̀lú àwẹ̀ ni àwẹ̀ ń tọ̀ ń dá o ọlọ́run dẹ́gbà lọ́wọ́ ẹ̀ ẹnì kejì ó nìgbà kejì á ní àkọ́kọ́ yẹtí sẹ́hàr ìjẹ sàárì lọ fọ́ bá dẹ́dà mùtàyàkìnan anna lìfàjìrà kọ́dùtọ̀ láà ó ń gángan nínú ọpọlọ rẹ̀ kò dàrú mọ́ lọ àtàwọn ìṣẹ́sìkẹ̀ tí ń sọ pé ó ti níṣe ọ̀n gán mọ̀ pé alìfàjìrì ti yọ alìfàjìrì yọ ní 545 ọ̀n jẹ́ sàárì 630 <laughs> ọwọ́ àti wíńdò ọwọ́ kọ́tì ilẹ̀ ọ̀paná o tún paná fóònù ọwá ní ọ̀rọ̀ ah, èèyàn lè ti rẹ́nu <laughs> afẹ́jú náà ń dá jẹun so irú ẹni eléyìí ó ń gẹ́ mọ̀ wípé oúnjẹ àárọ̀ lòun ń jẹ ó di méjì nínú ẹ̀ méjì tá a sọ yìí tá a lá ní ọ̀láwẹ̀ ẹni ẹlẹ́kejì ẹni kẹta ó lẹ́ni tọ́jọ́ wípé yàtọ̀ sáhàr wọ́n wà ṣáà kún kálítọ́là alfajr min latul ba'd wàgọ́lá àràbọ́mì àná ọlọ́run làmìlàmìtìlọ ń jẹ sàárì lọ ní wọ́n ń ṣe èméjì pé àbí fájìrì ti yọ àbí èsì yọ ṣùgbọ́n sáàlì ọkàn rẹ̀ ẹ̀mí rẹ̀ balẹ̀ pé kè yọ jù bí ìbò fájìrì ọyọ ní four forty five five forty five ní ìsìn ní wọ́n ń jẹ sàárì wẹ́rẹ́wẹ́rẹ́ bọ̀ ó fi ewọ five thirty five thirty five forty five kí ni o five forty ọwọ́ àwùjẹ́ wọ bí five forty five tí wọ́n bá ṣáàjì wù àbí àbí ọba tó ń bomi ẹ ó ń tọ̀hún ah, ah, yóò ti ẹ̀ lọ́nà gan-an kìí ṣe pàwùn náà nìmọ̀ sáré àróńtọ̀ lálàáfíà ẹnì kẹrin ó lẹ́ntí ń jẹ sàárì tó jẹ́ wípé ń ṣe iyèméjì wípé ń jẹ sàárì lọ́wọ́ wọ́n wà mùtàyẹ́kìnnù anel fajirọ̀ tọ́ọ̀lì ọ̀hún ó sì yẹ lódodo wípé mọ̀ ń jẹ sàárì lọ alifajari náà yìí yọ lọ ṣùgbọ́n kí èyọ tán torí fẹ́jù tá à ń sọ yìí náà kèé ṣe pé yọ yọ tó yìí lójú ẹsẹ̀ òun náà lò bí ìṣẹ́jú bíi mẹ́ta mẹ́rin sí márùn jù bẹ́ẹ̀ lọ yọmọ yọbọ díẹ̀ díẹ̀ torí wọ́n mú nǹkan yẹn bóde nínú ara wọn ni wọ́n mú ọ̀sán bóde lọ nínú òkun ni kèé sì ṣe yìí nígbà bàtà náà jọba nǹkan irú ẹ̀ lẹni tó jẹ́ wípé ń jẹ sàárì lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ ó ti á wọ 545 gangan tàbí fájúrù yíyọ bá wí ìbẹ̀rẹ̀ yíyọ rẹ̀ ní kèé ṣe parí ṣùgbọ́n agbọ́nà sàlàyé torí pé àwọn èèyàn kó sí nǹkan mígbà míì tẹ̀kọ́tẹ́ ìyọ̀bà sàlàyé wọ́n dàrú mọ́ wọn lọ́wọ́ wọ́n dàrú gbọ́mọgbọ́mọ ẹ̀sìn kúta ní ìsìn ńlá fi ń pariwo fún ẹni tó bá jẹ sàárì tán bánà bí ìṣe jẹ sàárì in tí ò ju bí 15 minutes lọ mọ́ sí twelve minutes ìní ẹ̀ máa lọ mọ́sáàtì lọ kírun kí ló wá fọ oorun láàyè o oorun dà tí ẹ̀ máa ń sùn èèyàn jẹta nífẹ̀ẹ́ láàrin bíi fifteen minutes ni ó dé mọ́sáàtì nínú pọ́jẹta àrìtàn yóò ṣe wọ́ òun náà gbàsìkò yóò dìde yóò fẹ̀mí kanlẹ̀ yóò lọ sàlùwàlà òun náà gbàsìkò bọ́ bá jẹun tó ti ẹ̀ bùkátà àwẹ̀ ni táìmù náà yóò ṣe kí ni o yóò lọ wẹ̀ ó ṣe adi pé yóò lọ sùn bẹ́ẹ̀ o ẹni tí ìrùn ọ̀mọ́lá ló lè ṣe bẹ́ẹ̀ yóò nígbà tó ń bá jí. kò sáàyè oorun ìbò ànábì wa ti dẹrú ẹ̀wò yìí sọ̀rọ̀ wá tọ̀rọ̀ bí wá sára wọlé ọlọ́njọ́ ọlọ́ndakùn mọ́jì àkọ́ ọmọ mọ́jì àkósọ́wọ́ àwọn gbọ́mọgbọ́mọ ẹ̀sìn o dákun jàmáà ẹ̀yin tẹ́ ẹ bá ti mọ̀ pé òdodo ẹ̀sìn wa rèé ẹ má bu ẹ ń bá ń sọ̀rọ̀ kú o kẹ́ ẹ má bàa lé àwọn èèyàn sá òdodo ni ẹ máa sọ fáwọn èèyàn títí títí díẹ̀ díẹ̀ ilà àwọn èèyàn ó fi mọ̀ wípé ẹni yìí kò gbádùn ẹni yìí ó gbádùn jàmáà ẹ dákun ọ̀rọ̀ ẹ̀sìn wọn ọ̀rọ̀ kí ni o ọ̀rọ̀ àlàyé ni ẹ rí wípé tuntun tẹ́ ń gbọ́ yìí náà níbo lẹ ti gbọ́ rí tẹ́lẹ̀ ṣáájú ìgbà sí ètò báyìí gan àgbọ̀ ọ̀kúbọ̀ tó tó bẹ́ẹ̀ ká tó wá pé ńgbà tí ẹ̀rí ẹ̀sìn tó kúnlé tó kún tó kúta àbọ̀jọ̀mọ́ra odi mẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún lẹ́yìn tí ń jẹ sàárì lọ ìwọ̀n ń ṣe èméjì pé àlùbájáde ti yọ kéèyọ só ti yọ ni sí èyọ ní kò séèmù tó tẹ̀sùn jù lẹ́mìí ẹ̀dùn méjèèjì kéèyọ kò tẹ̀sùn jù ó ti yọ kò tẹ̀sùn jù sábà wípé ìpìlẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ awẹ́rẹ̀ náà nu àwọn ìlàlàáfíà igbó tá wá sọ yìí à ní ìgbà ní ìgbà tá a bá fẹ́ túnú o nítorí pé eégún le a sì láǹfààní àti máa jọ mbọ̀ tẹ́lẹ̀ náà ká tó jẹ sàárì ṣùgbọ́n tó bá yẹ di ìgbà tá fẹ́ sínú kẹ́nìkan wà lọ́mọ sínú ní six thirty olùbí wẹ́dà ṣe rí ni a ti mọ̀ pé mọ̀fín náà kí àwẹ̀ ó ti máa súnyàn ó wà fún ìsinú kò sì fókè ni o kò sì fún sàárì so ìsìn ìlàpàá tó jẹ́ pé ní ìsìlámù ìgbà tá a bá ń wo oṣù Ramadan bẹ́ẹ̀ni kan so bẹ́ẹ̀ jẹ́rìí pé wà lẹ́ òrí wọ́n gbà tí wọ́n tí èsì so ń kébèkébè yẹn wọ́n gbà ẹ̀rí rẹ̀ abẹ́rẹ́ àwẹ̀ tí àwẹ̀ bá parí wọn ò gbọ́dọ̀ gbẹ̀rí ẹnìkan ẹ̀rí èyàn méjì ló ti bẹ̀rẹ̀ torí pé ó ti sún ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kan sọ pé ẹwà ẹwà kí wọ́n rọ́ṣù twenty nine wọ́n rọ́ṣù ni o wàláhì fún mi bí like wàláhì tí wọ́n bá rọ́ṣù ìgbà rẹ̀ lọ́la ọlọ́run sì ní gbogbo òru Ramadan ìlò mọ́ bọ́kùn náà kó lọ́rùn àwọn èèyàn bọ́yọ́ ọjọ́ tí ẹ fẹ́ bọ́kùn náà díẹ̀ ìní ọjẹ́ lọ́mọláwà kẹ́dọ̀ ọmọ àlàlọ́ lọ́mọ màrírí ohun ọlọ́mọláwà o títóbi rẹ màjọ́ hmm. rẹ̀ mi wá o wá bá wa lòlọ́ náà tí a fi lè bọ́ọ̀lù tó a fi sóríire láyé àti ní gbangba lè kíámà jàmáà àwọn bọ̀ àwọn tó so mọ́rọ̀ jíjẹ sàárì olèlé ọ̀dà ẹnìkan mà ní onínú Ramadan lọ́ba dákú gbìm bó ṣe dákú ní ẹ bá rọmi sí lẹ́nu lẹ́nìkan lọ gbómi tútù wa ńlá pure water di bí ìlàjì tó ti dénú ńtọ̀ lọ́ba tají àwọn ńtọ̀ ni ọjà wẹ̀rẹ̀ ọ̀bàjẹ́ torí pé ṣẹ̀rí ìntàṣì ń ni ní mo fẹ́ jáwẹ̀ àníyàn wà mẹ́ bẹ́ẹ̀ náà sì lẹ́n tí bá ń sálùwàlà ìmẹ́sẹ̀lẹ̀ sọ́pọ̀lọpọ̀ èèyàn ẹ̀rù ọmọ wà bà bí àbá ló ń gbà padà lẹ́yìn Ramadan kò sí kẹ́kẹ́ sùn kọ́mọ̀ gbà padà lọ́dà bí ṣe bọ́kọ̀ ṣe bu omi ẹ̀rù báyà sí pum omi kẹta ní tọ́ lẹ́nu ni òun láàrin àtọ́lọ́ rẹ̀ ọmọ kò mí dé inú àlùwàlà àwẹ̀ ẹrú ẹni bí ọ̀já o nítorí pé kò mú mi kò mọ̀ mọ̀ mú mi ẹ ń jáwẹ̀ ilọ́fà tó fi jẹ́ pé ń tá àfi gbọ́ yére o mọ́nà wálé ìfọ́rọ̀ àfọ́rọ̀ ẹni ọ bá di ọ̀sán àwẹ̀ lónìí à ah, ẹwà o ìrùgbé ń bàrí kiri ìtẹ́lẹ̀ o mọ̀já mọ̀já lẹ́nìkan ní ah, bábílì kẹwì ẹ̀rọ ìmọ̀ pẹ́ ìgbọ̀n mọ́bìnrin báwo ẹni kọ́kọ́ fẹ́ sí mi ni yẹlẹ́ ah, ìbá bẹ̀rẹ̀ wá sí pẹ̀lú ẹ̀ lọ́ni ìjà mọ́ gbà náà yọ padà gbé ọkọ̀ padà bá parí ọ̀bọ̀dọ̀ o mm. ìní mọ̀nà ń bì mí yá gbogbo tẹ́tà ń ti àníyàn já náà ọlọ́run wá wà ní ọba jẹ́ngẹ́lẹ́gì olùfàníyànjá kọ́ àkọ́ mọ́jẹ̀ kẹ́mọ́ padà lẹ́yìn ìgbà náà ó ti ṣe kí ni o ó ti fi àníyànjá àwọn ń bọ̀. nínú àwọn ẹni tó tún pàtàkì tó ní bá ṣe pẹ̀lú Ramadan wa yìí ká tún yànnàná rẹ̀ jẹ́mọ́ ẹ̀jọ́ ẹjẹ́ a máa jẹ sàárì ẹ̀dákùn kọ́dà oúnjẹ ọlọ́run sọ débi pé kó ṣe pé omi báyìí lèèyàn yọ mu torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ara wọn ò bá mu ṣùgbọ́n àsìkò yẹn àlùbáríkà kún bẹ̀ oúnjẹ náà àlùbáríkà mẹ́mẹ́ kódà kéèyàn kẹ́kọ̀ọ́ bọ̀ bẹ̀ báyìí ọ̀la ẹlòmí ò kò báyìí ṣe pé à ń jẹun kankan mú nǹkan kankan jẹ nǹkan kankan nítorí kíni nítorí kí àlùbáríkà tọba adẹ́dà tó fi sí àsìkò yẹn tàbó fi sínú sàrí gangan kọ́mọ̀ bá fòwárù ara mi gbé ìní prime jọmọ ẹ̀dákun ẹjọ jọmọ ẹ̀dákun ẹjọ jọmọ ẹ̀dákun ẹjọ ẹjẹ a máa jẹ sáárì sáárì ọba dàda kò fi tí ó ní ala kankan sínú kíni o sínú ẹsẹ̀ fún wa àwa ń rọ̀ wọ́n ní ta ni dàdà ní ni o ti ń pè fún mọ́sálásí tí oòrùn bá ti wọ̀ ní six fifty seven torí ló tún dì ní sìn 667 yìí bá ní pèrún 667 lójú ẹsẹ̀ muhadiru mi yóò wà pèrún ní 704 yóò fi 5 minutes 702 eh, yóò fi 2 minutes 5 minutes lé ìwọ́ ṣìrè kó tó kù lé ṣégbò ti mọ̀ pé òòrùn ti wọ̀ ní 657 ìní ó ti lọ mùkọ́ yóò mùkọ́ tandi tó gbogbo ìlà rẹ̀ bí a ṣe àsánúwàlá tí a máa bọ̀ bọ̀ láti. àwọn èèyàn jókòó kalẹ̀ ẹyọ àwọn ìjókòó kalẹ̀ àwọn ìpè ah, ẹlòmíì sì kò darẹ̀ láàmú lórí ọ̀rọ̀ ẹ̀sìn ṣé ilẹ̀ sáà ń darí wa bọ́ọ̀lù ti ṣe ẹlòmíì nu hmm. kò ní pọ́blẹ́mù gẹ́gẹ́ ṣe ti tọ́lọ́run sọ́tún sọ rèé bẹ́ẹ̀ ni ìṣèlú nu bákan náà tó bá sùn ní sàárì sàárì a sọ pé ń lọ ní five forty five má lọ pèrú lẹ̀ láti five forty ó tún yọ ó fi five minutes kún ti ìsinu ó yọ five minutes kúrò níbi mo wá pè kalẹ̀ pé bàdìláyù kí lè wádìí bí n tẹ̀ náwó ìfàmì yẹn ó ní à. ṣé àbáwọn ìlú èyí ni wo ìdí ẹ tẹ̀wọ̀n báyìí lẹ́ẹ̀mú ẹlẹ́fọ̀ lọ́hùn bí yàn bá pẹ̀rù ní six fifty seven tó wọlé gẹ́gẹ́ ìmí náà mọ̀kàn tó kọ́lá mo ti máa ń tó wá mọ́tàlásí káàpì táìmù nìyàn bá lọ pẹ̀rù fún ẹ ẹ̀ rẹ̀ lómi tí ó sì nínú sí fifty six àbájọ́ kejì. bẹ́ẹ̀ fún wọn firi wọn fi dọ́ọ̀mù sí. ṣé ẹ ti ẹ̀wá ní ti sàrí ló le jù bẹ́ẹ̀ bá jọ pé five forty five náà lọ pẹ̀rún ìgbà lèmi ọ̀sẹ̀ àbẹ̀rẹ̀ rẹ̀ yìí lẹ́mi ọmọ fọ́ ọgún ìgbà lèmi ọ̀sẹ̀ wọ́n pé ah bí n bá ti mọ̀ kọ́ báyìí lé sáàrì ní sáàrì máa gbòmìn yóò yẹ̀ tó máa pò kọ́ yóò gbẹ́ máa gbẹ̀hún yóò sẹ̀ máa wá ṣúgà kí ìlànà bíbí sọ wípé ló fi ṣàdúrà fún ọmọ àdìrán nítorí wípé àmọ́ náà ń bẹ́ẹ̀ nú ròyìn wọn ọba dẹ́dà dákun ẹ̀sìn náà là ń ṣe yìí ìjọ tí wọ́n bá tú o níwájú ọba dẹ́dà méjì ọ̀dẹ́ ẹ̀sìn máa lọ o mọ́ fún wa fòkú fún o yọnu sí wa o orílẹ̀-èdè wa lórí bó ṣe rí ọwọ́ rẹ lọ́wọ́ ọba dẹ́dà méjì ọ̀dàrú o wọn ti ń darí wa mọ́ bá ní kíyèsí o dákun ọ̀pọ̀lọpọ̀ ń kálukú wa padà sọ́dọ̀ rẹ báyìí nínú rọmọdọ́yìn àwọn àforíjì lọ́tún lọ́sì dákun gbàforíjì wa wàá lọ́wà fún tiẹ̀ níṣẹ́ ìtọ́ ń jìnà sí à jẹ́ arójú rẹ̀ rẹ̀ mọ́ dáwà fún yà rẹ̀ ìkẹ́ ẹ̀ni ọ̀dáwà fún àtàláàlù àtijọba jẹ́ apàdà sí bí dáadáa tó ń fẹ́ káwa náà lè máa gba dáadáa tó ṣàdéhùn fún wa barakallahu fina jami'an wassalamu alaikum wa rahmatullah wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب máa wò mí bí mo ṣe fẹ́ yín. mo ń bọ́ kàtí tú 32 FM. 94.9. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Àbùgádù ṣàlàyé àtọ̀lá. Ìmọ̀ kọ́ra ẹni sílẹ̀ ní Islam, ọ̀nà tó tọ́ ni, ṣùgbọ́n ohun tí a kórìíra ni. Ìgbìmọ̀ Ramadan ti Ọ̀yọ́ State Judiciary Muslim Community ń pè gbogbo Mùsùlùmí síbi wá àti Ramadan. Ẹlẹ́kẹrìndínlógún rú ẹ̀ pẹ̀lú àkòrí ikọ̀ ara ẹni sílẹ̀ ní Islam ní ọ̀nà tó jẹ́ ti déédé àti ọ̀nà àánú. Èyí tí Wàdíyàtò Sheikh Abdul Sharafuddin Raji Gbadebo, Abdullahi Waraha máa jẹ́ olùbánisọ̀rọ̀ lọ́jọ́ náà ní twenty eight ní High Court premises Ring Road Ìbàdàn ní déédé agogo mẹ́wàá òwúrọ̀ alága ọjọ́ náà ni barista Musbahdeen Adétúnbí FAL ọba sẹ́tọ̀ Rasheed ládọjà Adéwọ̀lú ní Olúbàdàn fìbàdàn land ní orí adé ń kalẹ̀ lọ́jọ́ náà alága obìnrin ọjọ́ náà ni alájà sáré ọlọ́run ẹ̀rọ ìyálọ́jà fìbàdàn land àlejò pàtàkì his excellency engineer sí makinde gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti igbákejì wọn olólàjùlọ amòfin bayọ̀làwà wa alhaji bàbá wa nurenya kàbí ọlọ́rìbí justice is yerima adájọ́ àgbà ti ìpínlẹ̀ ọ̀yọ́ ìkéde ọjọ́ fọyọ́ state máa gba gbogbo àwọn ènìyàn lálejò. olùkéde alága àjùmọ̀ ramadan lecture. Allahu Akbar. Anet Travels and Logistics Services ilé-iṣẹ́ tó ṣe gbọ́kànlé nípa akẹ́kọ̀ọ́ni ìrìn àjò Hajj àti Umura. Ọ̀gá ni wọ́n níbi ká ṣètọ́jú àwọn tó bá bá wọn rìnrìn àjò. Ṣìyára ọ̀fẹ́ ibùgbé tó súnmọ́ ara pẹ́kípẹ́kí. Oúnjẹ méjì lójúmọ́. Mímúni dé gbogbo ààyè tó yẹ ní Mẹ́kà àti Mẹ̀dínà. Ṣíṣe iṣẹ́ Hajj ẹni pépérépéré. Bẹ́ẹ̀ ló wọ́wọ́ gajara lọ. Kẹ̀tíkẹ̀tí làwọn èèyàn rán lọ sí Anet Travels and Logistics Services báyìí fún ìrìn àjò Hajj àti Umura tó pọ̀ lọ́nà. Ìjọba ilé iṣẹ́ wọn ló ń tẹ̀ tọ́ ọnú tí wọ́n fi ṣiṣẹ́ wọn. Amex Travels and Logistics Services wà ní Suite thirty four NSDPC Shopping Complex Phase five Research Lover Ọba Ògúnjì Road VFN Cinema Ọgbà Lagos. Wọ́n sì tún wà ní Young Adé Motors Office Complex opposite Sterling Bank Ososani Junction Òkè Àdó Ìbàdàn. Telephone zero eight zero three six eight five two two nine two tàbí zero eight zero eight seven two six zero four zero three. Ẹ̀bá Amex Travels and Logistics Services rìnrìn àjò ẹ̀ ní kábàámọ̀ mọ̀. stage two fm ninety four point nine ìkànnì tẹ́tẹ́ ìjú sòrò ẹ̀. bisimilahi rahman rahim. yusabbihu lillahi ma fi sama. Um, alhamdulilah wa salatu wa salam ala rasulillah wa ala ahlihi wa sahbihi ajma'in. a kí àwọn afáwa àwọn àfáwà tí a ti ń gbọ́ ohùn látàárọ̀ àwọn náà ni fadilatu sheikh suleiman muhammadu al-awwal hafidhahumullahu ta'ala wa ra'ahum kọ́lọ́n kójọ kó jẹ́ kí a rí wọn pẹ́ lórí dáadáa. ní báyìí a ní àǹfààní láti béèrè àwọn ìbéèrè èyí tí ó bá rú wa lójú ó dá mi lójú pé gbogbo àlàyé tán ṣe fún wa látàárọ̀ a ti ní ìbéèrè lórí ẹ̀ so torí pé àwọn ọ̀rọ̀ náà pọ̀ díẹ̀ so gbogbo ohun tó bá wá jẹ́ pé kò yé wa nínú àwọn àlàyé tán ṣe yìí pàápàá jùlọ nínú àwẹ̀ wa tá à ń gbà fọlọ́run sòun tó ń kálukú bá ní ní béèrè tó fẹ́ béèrè aláǹfààní láti béèrè báyìí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a pè wá sí òun náà ní zero seven zero five five zero zero zero nine four nine zero seven zero five five zero zero zero nine four nine bákan náà zero eight zero nine seven zero zero zero nine four nine ah, zero zero eight zero nine seven. zero zero zero nine four nine àwọn ibi tí a láǹfààní láti lè pè wá sí ni bákan náà a sì tún lè pè wá sí náà ẹ̀yin rédíò yín yẹn lẹ̀ àbíkẹ́ pa. salam wa rahmatullahi wa barakatuh. Naam. 0906 zero nine zero six two zero zero zero nine four nine. naam. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. àti mi eh, kò papọ̀ pẹ̀lú ti ọ̀rọ̀ ọ̀dà ìdílé agbára ọ̀dọ́ ah, ìbéèrè mi rèé èèyàn ń kírun ní mọ́sálásí kan ó wá jẹ́ ẹni tí ń kírun fún wọn yẹn ẹni tí ń tanná but àwọn tí wọ́n ń tanná súnà yẹn fún àwọn jẹ́ kò lárò tó fi pé wọ́n ṣàgbógun sí pé àlè máa bá ọyọ pẹ̀lú báyìí ẹni bá wá fi mọ́sálásí yẹn lẹ̀ tó wà lọ́n kírun ní mọ́sálásí mi ẹ dákun kí ìyá sí ìsìlámù sí ìrọ̀rọ̀ alhamdulillah mọ́sọ̀rọ̀tò wasalam lọ́sọ̀rọ̀bájì ká yẹra fún àwọn èèyàn ọlẹ́tọ̀ ṣùgbọ́n ní ìgbà tí yóò tó síbẹ̀ alisa salam na hadith ibn umar radiyallahu ta'ala anhu ma ọ̀rọ̀dọ̀ ọmọ ó ṣe lọ́ni alimúmìlẹ̀dì yukhalitu nas mọ̀mìnì tí ń darapọ̀ máwọn èèyàn ṣùgbọ́n wọn fara ní wàyẹ́sù àdáhùn tí wọ́n ń ṣe sùúrù rí ara tí wọ́n ti ní ṣùgbọ́n kó kúrò lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ khayrun minalladhi la yukhalitu hum wala yasbi wala àdáhùn ẹni àkọ́kọ́ yìí má dáa pọ̀ lọ́dọ̀ ọlọ́run o ju ẹni tí ò lè gba ìtàwọn yẹn ń ṣe fún mọ́ra tó fi àfi wọ́n lẹ̀ tó lọ dádúró nítọ́ dáa jù náà ni pé kí àfáyín òfin sùúrù mọ báwọn èèyàn yìí sọ̀rọ̀ ojú ẹni tí wọ́n fẹ́ sìn náà gan náà ó kúkú rí jù báyìí lọ ṣùgbọ́n gbẹ̀yìngbẹ̀yìn kọ́ tiẹ̀ náà náà ni ọba dẹ́dà padà pé gbogbo àwọn dáadáa yìí khairan zero nine zero six two zero zero zero nine four nine ara wọn bí tí a lè pè wá sí nìyẹn. Wàríkùmù sàlám warahmatullahi wabarakatuh. Sàmálẹ̀kùn. Wàríkùmù sàlám warahmatullahi wabarakatuh. Nǹkan mi sọ bẹ́ẹ̀rẹ̀ ni wípé. Kí lorúkọ yín ibo lẹ ti ń pè wá? Ẹyẹ ká mọ̀ sínú. Ẹni àgbélò ẹ̀ka mọ̀ sínú. Two fifty six òun lọ́wọ́ àǹgbàtà àṣẹbẹ̀rẹ̀ àwẹ̀ ó ti wà six fifty seven báyìí ẹ̀yà ìgbà tá a máa sínú nìyẹn o six fifty seven naam ó sì tún lè change. wàhálẹ́kùn sàlám wa rahmatulah. orúkọ mi orúkọ mi báyìí ní adéwálé. taib. hello. à ń gbọ́ yín dáadáa. bẹ́ẹ̀ jọ̀wọ́ fẹ́ bẹ̀rẹ̀ nǹkan ni so after after ìgbà gbèsè àìsàn so téèyàn bá tíyàwó yẹn bá náwó sí láti láti fi sùn ẹ̀ẹ́dọ̀sẹ̀ yẹn lè fi bẹ́ẹ̀ ni tásìkò bá wà fún yín àsìkò tá a ti sọ́nà ní pé tálífàjáde ọba tí ìyọ àlùfàjáde àjíjẹ́ ìyọ ní ìsìn ìjọba ìsọ́lẹ̀ kan ní 545 bóyá ti jọ parí ìsàrí yín láti nǹkan bíi 430 tẹ́ tó ní àsìkò tó pọ̀ ṣùgbọ́n ẹ dákun ẹ dákun ó yẹ iná ẹ dákun táàkọ̀ ọba sásìkò mọ́ ẹ̀tọ́ yín ni ṣùgbọ́n tí ọba sásìkò mọ́ ẹ mọ̀rọ̀ ló ń dáhùn yìí o nítorí pé tọ́ bá dé àyè kan ẹ̀mí èkó mọ́ o ẹ ọlọ́run bá òun ní fi ń lẹ̀ o jazakumullahu khairan zero nine zero six two zero zero zero nine four nine now. hello. now. zero seven zero five five zero zero zero nine four nine. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ tá a bá ti ń pè wọlé ẹ jẹ́ ká máa sún kúrò ń bi rédíò wa yẹn. kaliba gbọ́ dada, na zero na waaleykum salaam wa rahmatulahi wa barakatu. na àwọn sheik kí Allah subhanahu wa ta'ala kó wa ṣe wọn kò lórí dáadáa. àwọn àmì jazakumullahu khairan. ìbéèrè ni pé tí tábà ń jẹ lọ́wọ́ ti ṣé a lè ìgbàláyè wà bóyá bí ìṣẹ́jú mélòó àbí oúnjẹ tí èèyàn ń jẹ lọ́wọ́ táìmì ẹ̀yìn ó èyí ó dànù èèyàn ní jẹ́ mọ́ni. ìgbàláyè wà kẹ́ parí oúnjẹ tí ó bá ju bí ìṣẹ́jú kan lọ ìṣẹ́jú kan àbọ̀ àdísì wá lórí rẹ̀ ẹni tí bá ń jẹ sàárì lọ tómi tí ife ń bẹ lẹ́nu rẹ̀ tó fẹ́ mú mi ànábì ni kò mú parí ṣùgbọ́n ìmúparí eléyìí àwọn náà ti mọ̀rú mo fẹ́ mo di pure water kan mo ti àmúwọ́ làjì wọ́n rí ah five forty five mọ̀rẹ́ ẹ̀mù yòókù hmm. so mo ti lá ọbẹ̀ ọkà kú bẹ́ẹ̀ bí síbí bíi méjì mẹ́ta ẹ̀ parí yòókù ìkí ọlọ́ọ̀ni kó jù ọ̀sán kan bẹ̀ sí méjì ní ni pé ọ̀ọ́ ìbéèrè yẹn pàtàkì wọ́n súnmọ́ ẹlẹ́sìn yàn wọ́n wá ní kéèyàn padà jẹ sàárì padà ní àbómi yóò mú àbí òwúlẹ̀ níbi kéèyàn padà jẹ. ẹ jẹ sàárì tásìkò bá wà tásìkò bá tó wà ẹ lè jẹ sàárì bébí bá ń pa yín tí ó bá wá sásìkò mọ́ ẹ lọ wẹ̀ ẹ máa bá wẹ̀ yín lọ lókùrú bàtà lífàjárí ètí ìyọ o ẹ dákun. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ jọ bàbá mi ọlọ́run ní dọ̀pọ̀lọ́ yín rò ó ọpẹ́ yẹmi ló ń pè yín láti dì í kan. ọlọ́run ní fi yín lẹ̀. àmì mo rí èèmọ̀ kan lánàá ní Ramadan lecture jù fún àwọn àfa kan máa ṣe Ramadan lecture lọ́wọ́ kan sì gbọ́ kan máa pẹ̀rùn kan sì máa dìde ní alákọ̀ọ́kọ́ ẹ̀ẹ́kejì ni pé àwọn tó wá Ramadan lecture bẹ́ẹ̀ ń ra omi fún wọn bẹ́ẹ̀ ń ra oúnjẹ fún wọn ṣé ìyẹn gan ò lè ṣàkóbá fún ẹ tó gbarú nǹkan yẹn ní Ramadan lecture kọ́ bọ́ kọ́rọ̀ kó mú un. kí ni ìta àkọ́tẹ́ ni wọ́n ṣe tàkọ́kọ́ wọ́n òdìdé lọ kí ni wọ́n ń gbà wọ́n ń gbowó àbí. bẹ́ẹ̀ni. alájí ọ̀pọ̀ yẹmí ọ̀pọ̀ náà ni o ọ̀pọ̀ yóò sì ní nínú ọlọ́ọ̀ni jẹ̀mọ́ra hmm, àwọn àlàyé àwọn nǹkan kọ̀ọ̀kan ń bọ̀ à ń pariwo pé ẹ ń bá jẹ́ àfẹ́ ẹ̀sìn ọjọ́ nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ nílùú wa yìí kò lè yí àwọn èèyàn àfi tí wọ́n bá tó jẹ́ wọ́n mọ̀ wípé ẹ̀sìn dúró lẹ́gbẹ̀ẹ́ kan á jẹ́ àmúlọ wọnú ẹ̀ ká báwọn èèyàn sọ̀rọ̀ ní Ramadan kò sábúrú mbẹ̀ gbé sábúrú lẹ́yìn gbàtí òsì Ramadan Ramadan àwọn èèyàn ti ẹ̀tọ́ kó sẹ́mi púpọ̀ torí wọ́n ti mẹ́sù so ẹ̀mí ọ̀wà ẹ̀kẹ́lùmí mọ́tàlá ẹ ní lé wọ́n wọ́n ti wá ní wọ́n ti mú dídà láàbù wọ́n ti bá mú dè mọ́lẹ̀ so jẹ̀mọ́ kí gbọ́ kọ́mọ̀ jẹ̀nu rọ̀mọ̀dọ́n gan ọ̀ràn mi kásìkò òru ó tó kí ọmọ lọ kírun kó fi wá di pásìkò òru lọ ìyàtọ̀ ń bẹ láàrin pé à ń ṣe nǹkan kankan ìrú wa tó lónìí nìsín àìlà wọlé ní twelve fifty eight àwọn ṣe nǹkan kan lọ wọ twelve fifty eight yẹn láti ẹni ah ọ̀dà àìlẹ́yìn ọdẹ lọ ní 417 àwa wò pé ọ̀dà ẹjẹ́ aṣọ ogun tá à ń ṣe ìsí 2 no ẹjẹ́ aṣọ ìsí 230 kápẹ́ráìmù ẹ̀ gbogbo àwọn àlọ́kírun pẹ̀lú ẹ̀kan náà kò sábúrú nù àwọn eléyìn tí bá ń ṣe ẹ̀lẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀ kò sábúrú bẹ́ẹ̀. tọ́lásìkò ìtún ìlọ ṣùgbọ́n wa kò mọ nǹkan báyìí torí pé ọ̀rọ̀ tí bàbá béèrè tó bá jẹ́ pẹ́rù tí wọ́n kọ́ sọ̀rọ̀ àwọn àfáà ń bá ṣe wọn ọ̀sẹ̀ lọ́run o wọn kàn ní ọlá pé ìbẹ̀rẹ̀ ìrun ní sáré kìíní tó ẹgbá tó mọ́ kọ́kọ́ kí lásìkò bẹ̀rẹ̀ rẹ̀ ó tó nítorí pé ẹ̀mí ẹ̀ fáàmọ̀tọ́lọ́n ni ìrìn àjò rí ó sì yàtọ̀ tàbà kọjá lórí iná níjọba kìámà ẹlẹ́ẹ̀kejì òní kọjá pé ìntẹ́yànṣe náà lèyàn ṣe wàlímọ̀ ni kùrẹ́lì òjẹ́ adárun mà kùrẹ́lì òjẹ́ adọ́lọ́n mà ló ti adigbé wọn kò mọ́ láti aago méjì láwọn wọn wá láwọn ọlọ́mọ káyìlá padà láago mẹ́rin ààbọ̀ hmm. wọn àwọn eléyàn tọ́wọ́ ẹgbẹ́ta kọ̀ọ̀kan ni wọn àlàyé ló níbi ìlàsígbọ̀n kápẹ́ ẹ̀kejì ni ẹ̀yin lẹ́mìí tó bá jẹ́nu méjèèjì èyí tó wá jẹ́ èmọ̀tẹ́ ẹ̀sọ tó sì kejì bàbá wọ́n ní ẹ fi àwọn ẹrú sí ọlọ́run ọba alẹ̀ pẹ̀lú gbẹdẹmukẹ tọ́lọ́run bá fún wọn kí wọ́n hàn jẹ́ kọ́dọ̀ oúnjẹ tí ẹ̀lẹ́bí sínú wọ́n lè fún un tó bá lọ bí prógámù kan èyí nǹkan ní ọ̀sọ̀ dẹ̀ tó fẹ́ jáwẹ̀ èyí nǹkan ní ọ̀sọ̀ pé àwọn tí wọ́n fún wọn ràn lọ lórí kọlọ jáwẹ̀ ni no no no no ẹjẹ́ mi wọ ọmọ síra wa ẹjẹ́ ọmọ sọmọlàkejì náà ẹjẹ́ á máa ronú pé òun kálukú náà ni ọ̀fẹ́ wọná kò sí kí wọ́n lágbájá yẹn òun rí ẹ̀ sọpọlọ wà mí ọlọpọlọ òun wà mẹ́ kí ó tó fi ń sẹ́lọ́hún ẹ lè gbọ́ kan sọ pé òun fẹ́ wọná ni kọ́dà kọ́ mẹ́ni tí akọ́wọ́ mi fún lọ́kọ́ máa jí ṣebí tó jẹ́ máa jí òun pé kẹ́lẹ́ bá wọná kílẹ̀ fi ń lọ mi nábò hmm. dáadáa ìṣẹ̀lẹ̀ náà fi foríjà àforíjà náà máa wá káàkiri láìsí jẹ́rọ̀ rẹ̀ náà ṣùgbọ́n bó ti ẹ̀jẹ̀ pé èyí táwa náà jọ ń wòjú náà ni wípé kó ń jẹ gọ́ọ̀mọ̀tò tuntun náà máa lọ àwọn àgbésọwọ́ ọ̀rọ̀ lẹ̀ ṣùgbọ́n prógáàmù lélẹ́yìn táìmù ti ráyè sí òun náà ni wọ́n ṣe yẹn agbọ́dọ̀ zónà bil mu'mina khayra kìí sáà o ṣùgbọ́n ọ̀rọ̀ dáadáa ni dáadáa ni ẹrù sáà máa yá yín tí wọ́n jẹ́ kí ni o mùsùlùmí ọ̀bàdàdọ̀ ní fẹ́ náà lẹ̀ dáadáa lẹ ní ìgbẹ̀júlẹ̀ yìí náà ní ojúkòrò rẹ̀ nífẹ́ sí ọlọ́run ọba èṣù òní bọ́dà dáadáa lọ́rùn ẹ̀yìn àdájọ́ ọ̀pọ̀ yẹn ní ọkọ̀ láàjọ máa dúró. wa alaikum salaam wa rahmatullah. ẹjọ́ mo fẹ́ béèrè béèrè pé. kí lórúkọ yín ìmọ̀lẹ̀ tí ń pè wá. wọ́n ní nẹ́fẹ́ àgbẹ̀fà kan wà tí èèyàn tẹ́ ìbáyẹn ìbárẹ́ ọdún méjìlá nínú tó ní àbí tó wà òkè tó sẹ́rì wà pàdé ìgbà yẹn. nọ́bílà wo ẹ tó sọ́sà. nọ́sílà aráka méjìlá kan bẹ̀. bàbá tọ́ba ti yẹ ní tàrọ̀wì tàbí bí ìfẹ́ sórí rẹ̀ kò sí nọ́bílà kẹ̀kẹ́ tí wọ́n máa ń yàn fún yàn rọmọdọ́n wọ́n yàn léyàn lọ́rẹ́ ẹni pé àti gbọ́dọ̀ ọlọ́run tí wọ́n táwọn ẹ̀fẹ́ ẹ̀sìn ti ń kẹ́rì jáde tí wọn ò sì dákẹ́ àti gbọ́dọ̀ ọlọ́run òru òní òru rọmọdọ́n kọkànlá Eh, eh, eh. rákà ogójì àti méje ìlànà lóru eléyìí raka àkọ́kọ́ lẹ́yìn fatia a ṣe bisimilayi one million a wà bẹ̀rẹ̀ kúrò aláwù three hundred and fifty eight billion. Ah, ah. ẹni tí ń sọ́nà òṣè o <laughs> ọlọ́mọláwa ó ah, sì ti mọ̀ fáwọn èèyàn ó kálukú fẹ́ wojú ẹ̀wọ̀n gánà ẹ̀sì rẹ̀ tí ọmọ múra bí rọmọdún ẹn tó ní ọmọ pé ẹ̀sẹ̀ ẹ̀hún tó bá wó pa tó bá wó nu yọ pa ni olùsọ̀gbọ́n mm. ó sì fẹ́ bọ́ ogun ẹlẹ́ inú rọmọdún ọlọ́run sí ajẹjẹ o kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ nu ẹ̀sìn wa o ẹ̀ fún kálukú lẹ̀ pẹ̀lú bọ́lọ̀ mbàṣẹ fún náà ṣáàtù sí. ìbéèrè ìjàfẹ́ bẹ̀rẹ̀ akọ́ná. kí ló bẹ́ẹ̀ kan ní ọ̀rẹ́ tẹ̀sẹ̀ lọ́dọ̀ pé ìgbà wọn lálẹ́ san lálẹ́ san àwẹ̀ sixty èmi èkejì kápẹ́ wá sí ká máa jó papọ̀ lórí ibẹ̀ ńláwó wọn wá bá àfáà kan sọ̀rọ̀ àfáwọn àyẹ̀kọ́ náà ní ibi ìlú àṣẹjù ọ̀gbẹ́ ká lè ṣe kí mọ̀ tìwá mọ̀ tìwá sàlà lórí káwọn ọmọ ìpolówó ń bẹ̀ sí àwọn ìbá torí orin wa wọ́n ti torí wá sí wa fún yìí bọ̀. bàbá ẹni ọba jáwèé ẹjọ́ kẹnu Ramadan kò ní í gba sí sí o ẹni ọba súnmọ́ ìyàwó ẹnu Ramadan òní ọgbà àwẹ̀ sísì léra o ìhùn ni ẹ̀rí wá fún un bákan náà kí mùsùlùmí máa sọ pé òun pe eléré òun pe olórin nígbà táwọn bá ń ṣe nǹkan kan bóyá ìyàwó ni o bóyá súnà ọmọ ni o eléyìí òun kálukú ni ó dáhùn fún lẹ́nu bá dẹ́rù ẹ̀wò lọ́dọ́ lọ́jọ́ gbàdìkì àmọ́ tó bá pè lẹ́sìn ọlọ́run ọ̀ràn míì bí ó pè lẹ́sìn ọlọ́run tó jẹ́sẹ̀ yọ̀ọ́ dáhùn fún níjọ́ gbọ́dọ̀ àlùkò àmọ́ àfi kéèyàn ni o kéyìn ò tú bá ń bẹ̀ ṣáájú kó tó di pé ọba dẹ́dọ̀ ó pù sọ́dọ̀ barakallahu fikum. naam. wa alaikum wa rahmatullah. naam. zero nine zero six 2000949 so a ṣe láǹfààní àti gba ìpè kan sí kó tó di pé a mọ̀ lọ lónìí inshallah naam hello salaam aleykum wa salamu salaam wa rahmatulahi wa barakatuh ẹ jẹ́ bá a ṣe pàwọ́. ọ̀rẹ́ mi sọ̀rọ̀ wọ́n sì naam. ìbéèrè mi ni pé ọ̀rọ̀ tí wọ́n sọ ṣáájú yẹn ò ibi dáadáa ṣé ẹni tí ọkọ ẹ̀ bá fi ọwọ́ tó yálà ní àsìkò àwẹ̀ àbí tí kì í ṣe àsìkò àwẹ̀ náà tí omi ìṣáájú yàtọ̀ tó jáde tó jáde lára ẹ̀ ṣé a lọ wẹ gbogbo jẹ́nẹ́bà ni àbí a kàn lọ wẹ ìwẹ̀ natural lásán. ṣé ǹjẹ́ mi béèrè àbí ṣé ǹjẹ́ mi fi ṣàlàyé wá sí àbí ǹjẹ́ mi béèrè àbí tó ń tọ̀ ń béèrè. mo béèrè mo béèrè bẹ́ẹ̀ pé tó bá jẹ́ obìnrin náà ṣé yóò lọ wẹ jẹ́nẹ́bà ni àbí yóò lọ wẹ ìwẹ̀ natural life. ẹ obìnrin tí nǹkan bá jáde lára tiẹ̀ náà yóò wẹ̀ jẹ́nàbà lórí di tí nǹkan kan bá jáde tọ́jú omi tí kọ́kọ́ máa wà yẹn yóò kẹta àbá nìkan ni wọ́n ní àwẹ̀ níbi ti kejì àwẹ̀ wọn jáde ìta kọ́kọ́. ta'ala ibi náà ni a tún ti dánidúró fún ti òní a nígbàgbé láti kí àwọn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí Ah, eh, broda wa tí ah, wọ́n jẹ́ eh, ẹni alákọ̀ọ́kọ́ ati ọkọ àti ọkọ àti ìyàwó èyí tó yẹ páwọn náà wọ́n jọyìn wọn lórí ètò yìí abẹ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ìtàn ọlọ́mọdé ọba owó yín o abẹ́ ọlọ́run bá fún yín eléyìí kó bá ní fi sínú mizan hasanati yín kẹ́ ẹ bá ń jọ gbé dàlkìyàmà nínú tí ó jẹ́ orí ńlá fún yín abẹ́ ọlọ́run bá bẹ́ẹ̀ gbogbo àwa tí àwa náà ń gbọ́ ọlọ́run kó jẹ́ kó mọ̀ ṣe wá láǹfààní